كل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله لقد أنعم الله علينا إذ بعث فينا رسولا ليرشدنا إلى الخير ويحذرنا من الشر فأدى الأمانة وبلغ الرسالة ونصح للأمة ومن جملة بيانه صلى الله عليه وسلم بيان المراد الأشهر الحرم في قوله تعالى إن عدة الشهور عند الله إثنى عشر شهرا في كتاب الله يوم خلق الله السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم وقد أخرج البخاري رحمه الله من حديث أبي بكر رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إن الزمان قد استدار كهيئته يوم خلق الله السماوات اثنا عشر شهرا منها أربعة حرم ثلاث متواليات ذو القعدة وذو الحجة والمحرم ورجب الذي بين جمادى وشعبان وبين الله سبحانه وتعالى في كتابه العزيز وعلى لسان نبيه الكريم صلى الله عليه وسلم ما في الأشهر كلها من العبادة من قيام وصيام ونسك وغيرها فلا يحل لأحد أن يحدث عبادة في أي شهر من الشهور لو يرد عليها الدليل من القرآن والسنة الصحيحة عباد الله لقد دخل علينا شهر رجب وهو من الأشهر الحرم وقد أحدث الناس فيه بدعا كثيرة اعتمادا على أحاديث ضعيفة وآراء وليس لشهر رجب عبادة خاصة من دعاء أو صيام أو قيام وكل ما ورد في فضله من الأحاديث ضعيفة كما ذكر ذلك ابن حجر الأسقلاني في كتابه تبليغ العجب فيما ورد في شهر رجب أيها الله سبحانه وتعالى أدعو الله عليه وسلم أترى صاحب محمد صلى الله عليه وسلم àlékún fẹ́rẹ̀ àlékún fẹ́rẹ̀ àlékún orí abẹ́jẹ́ sáré kó máa ma lórí àwọn sábẹ́ àtẹ́lẹ̀ wọ́n máa bá àwọn tó tẹ̀lé àwọn sábẹ́ àtẹ́lẹ̀ àtàwọn tí wọ́n tẹ̀lé àwọn tó tẹ̀lé wọn àti gbogbo ẹnikẹ́ni tó bá wà lórí ìlànà àtẹ́lẹ̀ tó bá wà ní wọ́n sábà tí tó fi jọ òkúta ti yára ẹ̀rọ tí àwọn tó bá lọ́wọ́ sára gẹ́gẹ́ bí àtẹ́fàmíyàn lẹ̀ fún wa ní gbogbo ògbà ní ìlànà àtẹ́lẹ̀ tó bá wà ní wọ́n sábà ó òun náà ṣe gbogbo ọ̀rọ̀ pátápátá kò sọ̀rọ̀ tó lóore kò sọ̀rọ̀ tó gbádùn kò sọ̀rọ̀ tó lálàáfíà tó gba kùránì lọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà gbogbo ìlànà téèyàn máa tẹ̀lé ìlànà tẹ́lẹ̀ sọ̀rọ̀ bá wà lẹ́yìn sàgàm òun náà la gbọdọ̀ pé síwájú gbogbo ìlànà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà làwọn mímí rẹ̀ wípé gbogbo àdádálẹ̀ pátápátá àlùmí gbogbo táwa pè lánàá kò sóore bẹ́ẹ̀ máa pè ọ̀rọ̀ tó ara lọ́nà tó wá sí ọ̀gbìn àti ìyára kí àwọn sùn hàn wọ́n tààrà wọ́n tààrà kó o lókè bẹ́ẹ̀ ẹ̀yà tí àwọn sùn hàn wọ́n tààrà ọba nìjọba ọba tó dá wa ó ṣe ìdára fún wa tó pọ̀ nínú ìdára tó wá sí fún wa òun náà ní pé ó gbé òjíṣẹ́ dìde fún wa ó gbé àlẹ́sọ̀ wa wà ní ọ̀sán dìde láti pé kó bá wa máa tọ́ka wa ọtí gbogbo ọ̀sán ti jẹ́ orin láti lè máa wá kí ọ̀fún wa láti lè máa sọ wa lára kó o ní gbogbo ọ̀sán ti jẹ́ àbúrú. eléyìí òun náà ní ìgbà tí àlẹ́sọ̀ wa wà ní ọ̀sán dàbí pé àmọ́ anabi jíṣẹ́ tí wọ́n gbé fún ẹlẹ́bẹ̀ náà anabi ti tẹ́wọ́ àti anabi sọ àkọọ́lẹ̀ tó gba lóma rẹ̀ pàṣípà náà tó kọjá sọ́jà wà fún àrẹ wọ́n dáadáa. nínú àkójọpọ̀ àlàyé tí anabi sọ̀lá wà rẹ̀ ọ̀sán ti fún wa òun náà ni a ti rí àlàyé tí anabi ti fún wa lórí àyà kan nínú Al-Qur'an tí ọba àlejò náà sọ fún wa pé ìyá ìjọba ṣùgbọ́n ìjọba láti àtàwọn ìfẹ́ dájúdájú òǹkà oṣù lọ́dọ̀ ọlọ́ọ̀ba àlejò náà tó dá wa oṣù pátápátá òǹkà rẹ̀ káàkiri ọdún kan méjìlá náà ni ọ̀dọ̀ àwọn ọ̀sùn àná wọ̀tá àná fi ti dájú dáa eléyìí ó wà nínú láwùjọ bàkó lágbà tí ọba àlejò ọlá tó ti dáyé ni yẹ̀wò máa kọ́lá kọ́ sàmà wá ọ̀rọ̀ kọ́lá kọ́ sàmà wá ṣọ àrùn látìgbà tí ọlọ́wọ́ bá ti dá sámà tó ti dá ilẹ̀ ẹlẹ̀ ló ti kàkọ́ọ̀lẹ̀ rẹ̀ ó ti dé pé oṣù yìí oṣù méjìlá náà ni ó máa jẹ́ ọba àlejò ọlá wa ní mílíọ̀nù àrùbá tuntun àwọn mẹ́rin kan wá ń bẹ tó jẹ́ pé oṣù àbẹ̀wọ̀ ni wá oṣù àbẹ̀wò ni wọ́n ayé muharrama muharrama tó ń fi ha àgùn oṣù tá à ń sọ yìí àtẹlẹ́ wọ́n bẹ́ẹ̀ ká máa ṣe kíni ká máa ṣàkóso lẹ̀ ká máa para wa ní oṣù yìí ká máa ṣe jàmbá fúnra wa ká máa ṣàkóso fúnra wa ọba àdìsọ́lá fẹ́lẹ́ wọ̀ fún wa nínú àwọn oṣù tá à ń sọ yìí sábàlọ́ lè wo ayà yìí àti ọba àdìsọ́lá sọ fún wa ìpè ayà ìṣúra oṣù wo ni oṣù wo ni mẹ́rin ọ̀hún nínú àwọn oṣù àbẹ̀wò yìí àná anabi sallallahu alayhi wa sallam ó ní inna zaman anabi ní gbàtẹ́ rí yẹn ọ̀dì sàdá ọ̀ka ha ìhá ti rí yawma khalaqa Allahu samawati wal ard anabi sallallahu alayhi wa sallam ó ní gbàtí yípo ìgbà tí yí lọ ó ti yí bọ̀ ó ti bá padà sí déédé bí Allah subhanahu wa ta'ala bó ti dáa nígbà kí ni ìtumọ̀ eléyìí ìtumọ̀ ẹ̀ náà ni pé àwọn àwọn oṣù tí Allah subhanahu wa ta'ala ti lé wọ̀ fún wa yìí àwọn kan bẹ tí wọ́n dé láwọn tí wò tẹ̀lé sí Allah subhanahu wa ta'ala wọ́n yí dájọ́ ẹ̀ náà padà àwọn ẹlòmíín bẹ́ẹ̀ ni wọn tó jẹ́ pé inú muharram tí ò yẹ kí wọ́n jagun bẹ inú ọjà tí ò yẹ kí jagun bẹ àtàwọn oṣù tó ó jagun bẹ wọ́n wá sí ti èèwọ̀ ní oṣù yẹn wọ́n sì tẹ̀ lọ́nà oṣù mi wọ́n wá sí ti wọ́n ní afọ́bàrò àtọ́ di èèwọ̀ àníjà bẹ́ẹ̀ àníjà wà lábẹ́ àmọ́ muharram yìí àfi jagun ṣùgbọ́n tí wọ́n á ṣe ìtumọ̀ yẹn náà ní pé anabi ti wá dé anabi ti wá dá ìdájọ́ yẹn padà kó ti yẹ kí ìdájọ́ yẹn ti ó wà tó anabi sọlá wà lọ́sọ́lá wà lọ́sọ́lá pé asana tuntun aṣọ ọ̀ṣà rọ̀ anabi ní ọdún o táàmù àbí ka ọdún òun náà ní oṣù méjìlá oṣù méjìlá tá a bá kóso alákọ̀ọ́kọ́ tó fi délé méjìlá ọdún kan parí yẹn anabi wa ní mi ni ha arúgbó àti oníṣòro ẹ bó ti wà ní wáyà yẹn anabi wa ní àwọn mẹ́rin kan bẹ́ẹ̀ ní àwọn oṣù dáadáa kọ̀ yìí ṣòro àwọn oṣù àwọn oṣù tó jẹ́ pé àìjagun nù rẹ̀ ni àwọn oṣù tá àgbọ̀dọ̀ sàbòsí múra wọn bẹ̀ àwọn oṣù yòókù náà àgbọ̀dọ̀ sàbòsí múra wọn bẹ̀ àmọ́ àbúrò tẹ̀ ń bá ṣe nínú àwọn oṣù mẹ́rẹ̀ẹ̀rin tí àti àwọn oṣù náà ni wọ́n tààrà sọ fún wa yìí sani bí bẹ́ẹ̀ ṣe fọ́jú rẹ̀ fún wa yìí àbúrò tẹ̀ ń bá ṣe ń bẹ̀ yóò máa lágbára lẹ́sẹ̀ ju àbúrò tẹ̀ ń bá ṣe nínú àwọn ọjọ́ tó kù lọ ànábi wa ní sàlá fún mùtàwàlíyà àwọn oṣù mẹ́rin sì ń sọ fún yín tó oṣù àbẹ̀wọ̀ yìí sàlá fún mùtàwàlíyà àwọn mẹ́rin kan bẹ tó jẹ́ pé wọ́n tó tẹ̀lé àwọn yìí nínú ọkà anabi wa bẹ̀rẹ̀ síkà anabi ní dòlùfà àdá alákọ̀ọ́kọ́ òun náà ní dòlùfà àdá sanabi ká ní muhammed sẹ́n òun náà ní oṣù tí àwọn yorùbá máa ń pè ní oṣù àgbòràgbò oṣù tẹ́lẹ̀ kọ̀ọ̀kọ́ tán síwájú ká tó kan oṣù tá a sọdún léyà òun náà ní oṣù ẹlẹ́ẹ̀kẹ̀ló òun náà ní oṣù ẹlẹ́ẹ̀kẹ̀ ẹlẹ́ẹ̀kẹ̀ọ̀kàlá dòlùfà àdá òun náà lóṣù ẹlẹ́ẹ̀kọ̀ọ̀kàlá nínú oṣù oṣù ojú ọ̀run nínú oṣù oṣù ojú ọ̀run ànábi ló wọn alákọ̀ọ́kọ́ nínú àwọn oṣù tó jẹ́ tó oṣù àbẹ̀wọ̀ ni èèyàn kì í jagun bẹ́ẹ̀ èèyàn kì í ṣe jàmbá bẹ́ẹ̀ èèyàn kì í ṣàbòsí fún ẹnu oṣù yìí wọ́dúnlẹ̀ ìjà ẹlẹ́ẹ̀kejì òun náà ni oṣù tòlíjà oṣù tá a máa fi ṣe hajj oṣù náà ni oṣù tá a máa ṣe kíni òun náà ni oṣù tá a máa paríyá wà ní muharram ìtòtẹ̀lé òun náà ni àlè muharram tábà wọ́n mẹ́tẹ̀ẹ̀ta yìí á rí i pé wọ́n tó tẹ̀lé ra wọn ló kàrí ẹlẹ́ẹ̀kọkànlá ẹlẹ́ẹ̀kejìlá àti oṣù alákọ̀ọ́kọ́ nínú ẹdún tó tẹ̀lé ànáni wá ní wọ̀rọ́jà mọ́tọ́rọ̀ lẹ́ni lẹ́yìn ẹ̀dùnmáàjá oṣù àbáyé ẹlẹ́ẹ̀kẹ́rin òun náà ní oṣù rọ́jà ní oṣù tó yẹ pé àtìwá nù rẹ̀ báyìí nígbà tí ó kà mí pé àtìwá nínú rọ́jà lónìí báyìí àtìwá lọ́jà alákọ̀ọ́kọ́ mbẹ́ so ànáni ní rọ́jà bù ní so ànábi ní lọ́jà mudọ̀ ànábi wá sàǹtì ọjà bù ní lọ́sọ́dọ̀ mudọ̀ àwọn onímudọ̀ àwọn náà ní kọ̀bí ìlà tó ń pin kọ́bá ìlà àwọn ìdílé kan ni wọ́n ní ìdílé lágbáwá kí ló fà á tán fi sàbíjì oṣù lọ sọ́dọ̀ wọn òun náà ni pé wọ́n wà nú àwọn tí wọ́n máa ń sọ ìwọ̀ òbí púpọ̀ wọ́n á máa ń sọ ìwọ̀ tí ń bẹ fún ọ́dà wọ́n ti sàbùrú bẹ́ẹ̀ wọ́n ti sàbùrú bẹ́ẹ̀ wọ́n ti àpọ́nlé rẹ̀ ju àwọn ẹlòmíì lọ nàbí wá sàbíjì sọ́dọ̀ wọn ànábi wá ní àti ọ́dà púpọ̀ tí ànábi ní òun náà ló wà lẹ́yìn náà jùmọ́dá wọ̀ṣà àbáyé ẹ̀rí pé jùmọ́dá sáni òun lágbárí àwọn àwọn ọjà àtàwọn àtàjà àbáyé lẹ́yìn rẹ̀ síwájú bá tó wọ́n sínú ọ̀gbọ́n tó alẹ́ sọ̀rọ̀ wá wà lẹ́wọ̀ sàlám òun ló ka ilé ìfún wa. sọ eléyìí òun náà nínú àwọn àlàyé alẹ́ sọ̀rọ̀ wá lẹ́wọ̀ sàlám òun náà ló fà á tábì mà lámàdájú pé àfihàn alẹ́ sọ̀rọ̀ wá lẹ́wọ̀ sàlám fẹ́ yín kò sẹ́ni kankan tó lè ṣe kíni tó lè rọrùn fóònù súnà alẹ́ sọ̀rọ̀ wá lẹ́wọ̀ sàlám àti tọ́kùnrin nìyí àbí pẹ̀lú súnà tí àyà yìí bá fi wálẹ̀ bẹ́ẹ̀ ni tó bá kà mú mẹ́rin fún wa ó bá lè fún kàmá mú ìtorí ẹlòmíì lè mú ọmọ ọlẹ́mú ọmọdé ọ̀gá látara pé kí ni ẹ oṣù ọmọdé ọ̀gá máa ń gbáwẹ̀

nínú ayé àti àlè àbálà yìí ní ìtàn yìí bá ti fún wa jẹ tó ń ta tó bá ń ta ìdájọ́ náà mẹ́rin sọ̀rọ̀ àwọn ọ̀sẹ̀ náà a gbọ́dọ̀ gbá gẹ́gẹ́ bá ti gba tá a mọ̀ pé kí ni tá a fi àmẹ́rin sọ̀rọ̀ àwọn ọ̀sẹ̀ náà wọn ló júwe àwọn oṣù fún wa. àwọn ìmọ̀ wọn sọ̀rọ̀ nípa àwọn oṣù yìí wọ́n ní kí ló fà á tó jẹ́ pé Allah subhanahu wa ta'ala ó fi ṣe àwọn oṣù yìí oṣù àgbèwọ̀ wọ́n láwọn oṣù mẹ́tẹ̀ẹ̀ta alákọ̀ọ́kọ́ tẹ rí àwọn náà làwọn oṣù táwọn ẹ̀rọ fi ti hajj ìpanimọ̀ hajj láti gbà ọdún káàdì tó ti máa múra pé alọ hajj tó ti máa yẹ ọ̀yọ̀rẹ̀ àjọ hajj títí ó fi wọnú ìgbìlẹ̀ níjà wọn fi hajj tán títí ó fi wọnú muharram ẹni káwọn aláàjì ìjọba ti wá ní ìjẹ́ pé àwọn àmì ìjẹ́ ni wọ́n gbà tó yẹ pé muharram tó máa ṣe gẹ́gẹ́ bí ẹ̀dá ni ẹ̀rí pé nínú bùkọ́dà àti máa lọ mo sì rí láti gbà wọn náà tó látara bí Allah subhanahu wa ta'ala wá ṣe ilé wọ̀ pé ẹ má jà lásìkò yẹn o àwọn ẹni ẹlẹ́ni sọ́nbọ̀ wá sí hajj láti ní wọn kí wọ́n máa dísẹ̀ láàrin ẹ máa kó ní abá wọn ẹ má sábò sí máa wọ̀nyẹn o kó wọn àti ẹgbẹ́ máa wá dá wọ̀nyẹn lọ́nà láwọn tí wọ́n mú láti wá sí hajj bẹ̀sẹ̀ Allah subhanahu wa ta'ala wọn wá ní tọ́jà bù tẹ̀ wọ́n ní oṣù ọjà bù yìí oṣù yẹn oṣù táwọn alárúbáwá láti kù lẹ́yìn ní oṣù ọjà bẹ̀rẹ̀ wọn ti tó wọ́n rí tòtò lè jẹ́ pé ní ọjà bí náà bẹ́ẹ̀ bá ti wọ́n bẹ̀rẹ̀ kò sí dogun bẹ́ẹ̀ alẹ́ àbí dàbẹ́ ti sọ̀wá wàlẹ́ ọ̀sálàm tọ́wọ́lá tó dàwọ́ láì ọmọ ọlọ́dì àwọn àwọn àmì ó ní àbí sọ̀wá wàlẹ́ ọ̀sálàm tó ń rán nínú ọjà àbí àbí àìsà ọ̀bí àwọn àná tó takò àbúláì ọmọ ó ní nígbà yẹn àdúgbò rẹ̀ pé pé àyíṣà gbàgbé gan ìpè abdullahi bin umar ó fi rinlẹ̀ ó bàlá yẹ ẹ̀rẹ̀ bí anabi sallallahu alaihi wasallam ó ṣe umar lásìkò yẹn alimuyi níta abẹ́ ló ń bẹ̀ òun náà ní pé kíni òun náà ní pé oṣù rọ́jà kàrí òun inú oṣù tó jẹ́ pé yàrá àwọn lábáwá máa ń ṣe umar bẹ̀rẹ̀ nígbà yẹn tó pé umar àti hajj kàrí òun ní ti ń bẹ síwájú kánábì ò tó dé yìí wọn a máa ṣe àgbà mọ́nà tí wọ́n gbà ṣe ọ̀nà tí ò bẹ́ sìn wọ́n yìí sábà sàwọn àgbà bá yóò hò sábà tó gba àwọn sábà tí òun náà wá ṣe àwọn àti ìsìlámù dé ìsìlámù pa gbogbo rẹ ó ìsàtúnṣe ìtò ẹ̀kọ́ ìsàtúnṣe ńbẹ ìtò tó dé ẹ̀kọ́ tó ilẹ̀ ńbẹ ìsìlámù gbogbo ẹ̀ nílẹ̀ tó eléyìí òun náà ní ẹwà tí ń bẹ fún ìsìlámù ìsìlámù kì í dé kó kàpá àkàrẹ́ àti ó lè pèsè àwọn òdà pátápátá ni bí àǹfààní bá wà mẹ́ ìsìlámù ó ṣàtúnṣe àǹfààní tó wà mẹ́ bẹ́ẹ̀ àǹfààní tó wà mẹ́ yìí àwọn àníyá tó wà mẹ́ yìí ẹgbẹ́ lè ti tilẹ̀ báyìí ẹ̀sìn àti àbí àwọn sùhánù wọ́n tààrà wọ́n tààrà nípa àgbéyẹ̀ ṣẹ̀ fún wa ó fi ẹ̀sìn wa ìlú ìlànà ìsọ̀bá wa lọ́sọ̀dá àkóyè wa ti fún àwọn ọmọ wa fẹ́ẹ́ ولسائر المؤمنين من كل ذنب في كل مكان والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فيا عباد الله فقد تحدثنا فيما يتعلق ببعض الأشهر في الأشهر الحرم كما ورد في الكتاب وشهد النبي صلى الله عليه وسلم أو تفسير النبي صلى الله عليه وسلم في تلك الآية أما في الخطبة الثانية وسوف نتحدث حول بعد البدع التي أحدثت في هذا الشهر أعني شهر رجب أيضا الله سبحانه وتعالى alóòfà máa ń hàn wọ́n sára àtọ̀rọ̀ ìgbẹ́ àtọ̀rọ̀ ìfà àti ìsọ̀tà wà ní ọ̀sẹ̀lá. lẹ́yìn àti àtàlàyé àwọn oṣù wo ni àwọn oṣù àti ìwọ̀ bí àwọn oṣù hàn wọ́n sára tó fún wa ní oṣù ọ̀sẹ̀ náà wá pẹ̀lú àlàyé anábìsọ̀tà wà ní ọ̀sẹ̀lá pẹ̀lú tẹ̀sí wà anábìsọ̀tà wà ní ọ̀sẹ̀lá. nínú àwọn oṣù tá a wá sọ yìí tá a kà fún tó jẹ́ pé a ti wà nínú ẹ̀ báyìí pé onídọ́jú àkọ́kọ́ lẹ́nu kàmí tó a oṣù lọ́jàgbé yìí lóòótọ́ oṣù inú oṣù àti ìlú wà oṣù àpáyé ló wà kò sí àwọn sùkárẹ̀ wọn tààrà tó kà fún àwọn oṣù tó lè wọ̀ fún wa káma sì dàgbà fúnra wa káma sàbòsí fúnra wa rẹ̀. àwọn oṣù ìṣèwárí àwọn àti pé àwọn èèyàn wọ́n dá àwọn àdáda rẹ̀ tó pọ̀ nínú oṣù lọ́jàgbé ní ìtọ́jẹ́ pé kò lẹ́yìn látọ̀dá nínú kó jẹ́ pé wọ́n gbára lé àwọn àdìsí kan tó lẹ́ni tí ò lálàáfíà àti wọ́n gbára lé àwọn òrí tó jẹ́ pé àwọn àkàtà ronú wọ́n ti gbé kan kalẹ̀ ní ìjọsìn ìyá ẹ̀yà máa ṣe báyìí náà ni wọ́n ti ń tẹ̀lé tó eléyìí òun náà ní máa ń fa ọ̀pọ̀lọpọ̀ àdádálẹ̀ gẹ́gẹ́ bí àwọn ìmọ̀ tí wọ́n sàlẹ̀ fún wa ìdí máa ń fa àdádálẹ̀ nínú kó jẹ́ fẹ́nu nínú kó jẹ́ pé ìtìbá àhàdí àtọ̀ ìfà kéèyàn máa tẹ̀lé àti tó lẹ̀ yóò lálàáfíà ó lálàáfíà sọ̀rọ̀ àwọn àlọ́ sẹ́lá tó ó wà ní àwọn ìgbà tí máa ń fa so nínú oṣù rájàbùtà wà ń bẹ̀ yìí wọ́n dá àwọn àdáda lẹ̀ lóríṣiríṣi tó jẹ́ pé kò jẹ́ lẹ́tọ̀ọ́ fún mùsùlùmí òdodo ipe ó jọ́sìn pẹ̀lú ìjọsìn ká ẹ ní ìyẹ̀wò ni àbáwẹ̀ ni àbí ìpayà ni àbí ìṣe ìṣàkà tí ọmọ bíi Allah subhanahu wa ta'ala ládàáta láwọn ọjọ́ kan àyàfi káàrẹ̀ yìí fún un láti máa gbọ́ àná àyàfi káàrẹ̀ yìí fún un látọ̀dà lẹ́yìn sọ̀rọ̀ máa wú àlẹ́ yìí wọ̀ sàlám tò nínú àwọn àdádálẹ̀ bí àwọn ìyẹn dálẹ̀ láwùjọ tí a wà yìí òun náà ni tàfíìsù káàrí rọ́jà oṣù tó yà òun náà ni ká dá oṣù rọ́jà ká dá àtàlẹ́sà pẹ̀lú àwẹ̀ kó jẹ́ pé àwẹ̀ ká dá rájà pé á ah, àwẹ̀ rọ́jà lọ́yẹ̀ kan ti sọ́dún kan láwùjọ wa táwọn ìpè àwẹ̀ arúgbó kó jẹ́ pé ẹ̀rọ ilé má ti máa gba àwẹ̀ pọ̀ tẹ́lẹ̀ kò ní gba tẹ́lẹ̀ àwọn tó bá ti di rọ́jà yóò ní àwẹ̀ arúgbó wọlé tó eléyìí alùpùpù káàtà síkárẹ̀ yìí lábọ̀ làdé sọ̀rọ̀ báwa ìpè àpẹẹrẹ àdàbí yìí ṣe wá lójókòó rẹ ni pẹ̀lú ọ̀rọ̀ ẹnu ni abánabi sọ̀rọ̀ wá wàlẹ̀ òsánà fún rẹ̀ ìgbà tiẹ̀ dé tí wọ́n ń gbà wẹ̀ rọ́jà àti tó wá sọ fún wa pé ọlá kan bẹ níbi àwẹ̀ rọ́jà nígbà tí yàrá ń gbà so eléyìí nǹkan tó yẹ kí á kéèsì ni nínú àwọn àdádálẹ̀ náà ni ni wọ́n dálẹ̀ sínú oṣù rọ́jà fún tò gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà nínú àdádálẹ̀ tó jẹ́ pé àdìsù tó lẹ òun náà ni wọ́n gbára lé òun náà ni àdádálẹ̀ kéèyàn máa yan nábìlà ní òru jímà àkọ́kọ́ nínú oṣù ọjà tó àbí tó lẹ sẹ́kọ̀ọ́ àgbá ní àtúmọ̀wá wọ́n sàlàyé àwọn àdìsí yẹn nínú àtìsílẹ́tù àgbà ìfà pẹ̀lú tó bá fẹ́ lọ lè wò ẹ sọ wọn sàlàyé ọ̀pọ̀lọpọ̀ àwọn àdìsí yẹn ní àwọn àdádálẹ̀ tí wọ́n dálẹ̀ sínú àwọn oṣù kọ̀ọ̀kan wọ́n sọ tí wọ́n jà gúnbẹ̀ inú oṣù nígbà dálẹ̀ tó dálẹ̀ sínú ọjà òun náà ní pé kí ni ká yẹn nábìlà lóòrùn jímà àkọ́kọ́ tò nínú àwọn àdádálẹ̀ òun náà ní ká wá mú ọjọ́ kan tuntun ká ní ọjọ́ yìí ó nínú oṣù rọ́jà lápèjúwe ká ní bímọ àkọ́kọ́ nínú rọ́jà á máa fi ṣe ìdókòwò àdúrà kan ní àbí ká ní àwọn ọjọ́ báyìí nínú rọ́jà á máa fi ṣe ìyáàmù lẹ́yìn kan ní àbí ká ní ojú àkọ́kọ́ ní rọ́jà á máa fi yanájú àkànní lọ́sàn-án tó gbogbo orú àwọn eléyìí àwọn nǹkan kan ní tó ní bùkátà sẹ́yìn tó nítorí pé ẹ̀sìn Islam tẹ̀rí gbogbo tí ń jẹ́ ìbádàá ní ẹ̀sìn Islam tàwọn òfin fi yà ibi tí wọ́n bá kóra dúró síbẹ̀ náà lágbọ̀dọ̀ dúró lé lórí ibi tí wọ́n bá sọ fún agbára ah, eléyìí ìjọsìn ni ìwọ náà lágbàdo ìjọsìn ìyí tá a bá ti rẹ́yìn ní tí òbí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ àwọn ẹlòmíràn máa wá sọ pé ẹ ànábì òní ká ṣe òní ká ṣe eléyìí wò sínú ìlà nítorí pé sínú ìlà ń bẹ tí wọ́n pè ní súnà tó ń tẹ̀sí ìyà àwọn nǹkan bẹ tó jẹ́ pé tánàbì bá fi lẹ̀ tánàbì ò ṣe é yóò sì sí ìdàgbàsókò tánàbì láti má ṣe é lásìkò yẹn so irú eléyìí náà á kà sí pé káfíńlẹ̀ ká mọ̀ sí náà súnà náà yìí irú ẹ̀ náà ni mo wájà gbà wáyé kí ni wá ní ànábì òní ká gbà wájà bò ìyáma gbà tó ajẹ́ pé tó wà lè gbà á mo máa gbà á nù so eléyìí ìyá ìdájọ́ ọpọlọ ìdájọ́ òní so ìta gbáralé òun náà ni pé sáà nẹ́bí pàtẹ rẹ̀ káfí sáà nẹ́bí bàbá wa pàtẹ rẹ̀ tí ànábì yọ̀ǹda sí dé òde sáà nẹ́bí bàbá yọ̀ǹda sí àgbè ìdílé pé tó bá yẹ kó rè é bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni làtàbá kan náà ilé ìjàmbí sọ̀rọ̀ láwàárí ọ̀sán làwọn ànábì ni ò bá gbà wájú wa débẹ̀ ànábì yóò gbà wájú wa débẹ̀ àwọn sàábì yóò gbà wájú wa débẹ̀ àwa káàsì wájú wa débẹ̀ táwa mọ̀ pé ah, ẹ̀ka máa ṣe ìgbàdà báyìí ní àsìkò báyìí tó àtẹ́kùwa nínú Hajar al-Asqalani wàṣọ̀wà wọ́n sàlàyé tó pọ̀ nípa ọ̀rọ̀ Rajab nípa àwọn àdìsí tó wálé sí nínú tí àwọn sáfè ní tẹ̀mínú Hajar ní pé àlàyé àlàyé èèmà àwọn kàyéfì bí màá wà ọ̀gá fi pọ́tìlì Rajab nínú àwọn nǹkan tó wá nípa ọlá ti tẹ̀ fún Rajab tí ẹ bá lọ kájá yẹn ẹ lọ máa rí àwọn àdìsí oríṣiríṣi tẹ bá ṣe ìbádà báyìí nínú rọjà ẹ ní sábà báyìí tẹ bá dìde lóru nínú rọjà ọwọ́ àkàgbọ ẹ lọ tó jẹ pé gbogbo ẹ pátápátá òun náà ní sẹkọọ àti ìdájọ́ lórí pé kò sí ìdájọ́ lára àbí abẹ asọlá náà sọlá wà ní sọlá tó látara bí eléyìí òun náà láti máa rí kí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì yóò bá àbí tí o lálàáfíà àbí ìṣọ́nfà rẹ̀ máa lẹ́nu sọ̀lá wàlẹ̀ sọ́lá mi tí wọ́n kó wọn jọ síbẹ̀ á yí àwọn kàyéfì bẹ́ẹ̀. lórí bí àwọn àbá àwọn gbìyànjú alimami nujawzi rahimahullah wọn ṣe tí àti wọn ti dábìlì mọ̀tò àt wọn wá pín sí àbúrò àtìlìyà tẹ́ ẹ bá wọnú báàbù kọ̀ọ̀kan nígbà tí wọn bẹ kábí àfikún mi tẹ́ ẹ bá wọ kìtàbù sọ̀lá ẹ bá wọ àwọn àdìsí sọ́kọ̀ rẹ̀ máa níbẹ̀ nípa ìwọ̀n tẹ́lá wo tò eléyìí túmọ̀ pé eléyìí ti tẹ̀lé pẹ́ táwọn olùwọ́n ti tẹ̀lé wọ́n ti tẹ̀lé lórí ẹ̀ ọ̀wá lẹ́tọ̀ọ́ lẹ́tọ́ bá ti máa wọlé yìí káàtó wa máa ti àfijọ́ láka ti ara àwọn oṣù kan àbáwọn ọjọ́ kan táà lẹ́yìn tó bá lẹ́yìn tó bá wà lọ́wọ́ sẹ́lá ọwọ́ ìtàkùn bí àpèjì táwọn kíníkà gẹ́gẹ́ bí àwọn olùmọ̀ọ́sí máa ń sàlàyé eléyìí ló túmọ̀ pé àwọn ọ̀mùnì àwẹ̀ nínú oṣù rọ́jà eléyìí ló túmọ̀ pé àwọn ọ̀mùnì káàdìdélóhùn káyọ̀ náà nínú oṣù rọ́jà ẹni tó bá ti ní àwọn ọdún máa ń kàwé nínú oṣù lọ́jà tẹ́lẹ̀ wọ́n tó máa ń kàwé ní ọmọ ìṣẹ̀lẹ̀ wọ́n máa ń kàwé ní ọmọ ìṣẹ̀lẹ̀ kàmí ó sì máa ń kàwé ní àyè àmúlùbí àbẹ́lẹ̀ mi tó jẹ́ pé máa ń gbàwé ọjọ́ kan yóò tún mi lọ́jọ́ kan tó wáyé pé máa ń gbà á bọ̀ tẹ́lẹ̀ yín wò túmọ̀ nígbà tí ọjà kùnà wọlé náà ni pé má wọ ní rọ́jà kó wá sọ wípé ọlá ń bẹ nù àwọn tó bá gbà rọ́jà ju ọjọ́ mi lọ. wọ́n tó wá pé èèyàn nábìlà tẹ́lẹ̀ má wọ ní rọ́jà kó wá láwọn nábìlà kan tó máa yàn pé tó bá ti yàn á ó lọ́la ju àwọn ọjọ́ mi lọ tó bá yàn sí àwọn tó ń rọ́jà kó. nítorí pé oṣù rọ́jà kó tẹ̀ ní ìhùn bákan kan náà ni bí àwọn oṣù tó kù náà ni kò sí ẹ̀jọ̀ sábà tó wà tó eléyìí àti ìsinala ló jẹ́ sábà tó wà lọ́lẹ̀ wò sábà gbé sínú ìròyìn kan àyè àtúwà ti àwùjá ní àwẹ̀rẹ̀ arúgbó àti olùtẹ̀lẹ̀ ìsìlámù gan ẹni tó jẹ́ arúgbó gan ìsìlámù àwẹ̀ ọjà àwẹ̀ ọ̀dọ́ tó jọ́ ọ̀nà gan ìsìlámù yọ̀ǹda rẹ̀ arúgbó tí ò bá lágbára láti gbà ìsìlámù yọ̀ǹda rẹ̀ fún pé ah, àbòjìjà wa rọrùn òun náà ló fà á wàláì dáadáa pé abẹ́ ẹjọ́ ti bọ́lọ́ pé abẹ́ súnmọ́ lọ òun ló fà àwọn ìyá àgbàlagbà ní ìbẹ́ tó jẹ́ pé yóò wá múra sí àwọn ọjà láti tẹ̀lé parí yóò láwé àwọn ọdún yìí yóò gbà láti ọjà ẹlòmíì ń bẹ yóò tún bá sábà nìyí nígbà tó bá wá di ọ̀gbọ́n tó jọ́ ọ̀ràn yàtá kí yóò wá sí dáadáa yìí tó ti ń gbà bọ̀ yìí ó rò pé ládàá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ó rò pé ẹ̀sán bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ó rò pé ó lọ́lá ju fóun gbà lọ́jọ́ mi lọ ni ó pé kò fi bẹ́ẹ̀ tó láta ilé àtàbà darúgbó kápẹ́tì wọn kò ti ní jáwé arúgbó nínú Islam kò ti ní jáwé arúgbó nínú súnà náà sọ̀rọ̀ báwa ní ìwọ̀sẹ̀dá àwọn ẹ̀sán kan ní gbogbo àjọ ní àtàrúgbó àtàwọn tó kéré àtàkọ́dàgbà àwọn ẹ̀sán kan náà ní gbogbo ní àtúntò bá tún wá lágbára nù ọ̀gbọ́n Islam fún yọ̀dá àwọn sùhánù kèé pé ìtàn kọ́ wa lọ́rùn níjọsìn níbàdà ni bóyá níhun ni àbáwẹ̀ ni àbí ìsàmì náà ni ìlà àyàfi ìsàlágbára abáká tó lára rẹ̀ náà ní ilé ìyá ìsàlágbára abáká òun náà ìta máa ṣe ìta bá gbọ́lá fún kárí sí àná ìlú gbọ́lá fún ntí àbá máa ṣe ní ìbádà káwa mú lọ́kùnkúndùn kájú ẹ̀ káfíwájú ẹ̀ wọ́n wá pé èèyàn máa wá ṣe kí èèyàn máa wá ṣe ìbádà nítorí àná bísí ọlọ́wà alẹ́ wọ́sálà lọ́sọ̀ fún anínú hadith rẹ̀ anábì nímọ̀ ájá tàbí amúnà ájá máa lè sàmì ní wúfà wúwa rọ̀dù bí sẹ́wọ́n bá ṣe òkú ṣe dáa tó anábì yẹn tó bá dá kankan kárí nínú ẹ̀sìn yìí tí ò ní bẹ̀tẹ̀lẹ̀ wọ́húwa rọ̀dù anábì ni ó dà padà fún yìí ẹlòmíì tó máa ń rò pé nǹkan kò dalẹ̀ bá a ti bá kí wọ́n ṣe lọ́dẹ́ ń bá nù alábẹ̀ ah, mi ní wọ́n tó bá ń ṣiṣẹ́ kan wọn kọ́ ló da alẹ́ lóòótọ́ àmọ́ wọn mú wọn ṣe lẹ́tà alẹ́ yìí àwọn ọmọ ọmọ ọmọ tí o bá ti sáà tẹ̀ wá bẹ́ẹ̀ á dà padà ní. bẹ́ẹ̀ náà ni anabi sọ̀rọ̀ àwọn ọ̀sọ́lá anabi ti kó yé wa anabi ni kúlù bí dáa ti ń dọ̀la àlà anabi ni gbogbo àdáda rẹ̀ pátápátá ànú ni tó bá ti wá jẹ́ ànú káwá wò pé ebi ìhun ni ìbáwẹ̀ ni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 وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين اللهم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك قولوا إلى صلاتكم